ẹni tí ẹ̀kọ́ gàrúbíyà òde òní yé níwọ̀nba. ẹ̀rí pa ní kankan tá a máa pè ní constitution ní nàìjíríà wọ́n ń tà tọ́ba dáhùn bishop orí tó wọn náà lè rà ṣùgbọ́n tọ́ba ka ẹsẹ̀ òfin kan bẹ̀ mọ̀ ní pé agbára rẹ̀ lọ́kùn kò lè gbé láti ìtàpìtì tọ́ba ìtàpìtì tọ́ba dọ́dọ̀ àwọn lọ́ọ̀yà wọ́n sọ fún ẹ pé kó ti tuyà ìtumọ̀ rẹ̀ kọ́ ó lè ní máàna dàn ìrí ṣùgbọ́n yóò ní máàna kan tó ṣe pé máàna gẹ́gẹ́ bí káfẹ́ pé ẹ wò bàlágà nínú ẹ ló lè bàlágà nítorí ìjọjọ́ àwọn alójú nígbà àwọn kò tó ń bẹ́ẹ̀ nu ẹgbẹ́ wọn náà bẹ́ẹ̀ ìkankan bẹ́ẹ̀ ń pè ní táwóríyà táwóríyà ni. كلمة لا أو نقول لفظ له معنيان أحدهما قريب غير مراد والآخر بعيد وهو المراد táwọ́ríyá ni gbólóhùn kan ni tí ó ní ìtumọ̀ méjì ìkan wá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèyàn ó súnmọ́ ìwọ ni wọ́n èyí ni wọ́n máa rò yí pé èyí ni wọ́n gbà lérò èyí tí yóò yé wọ nìyẹn tó wá ti gba constitution nàìjíríà tó mọ̀ àwọn lọ àwọn lọ́yà àwọn ni wọ́n náà wá sọ wọ́n pé àràrà ní tí wọ́n ń sọ kọ́ ọ̀hún èyí tí wọ́n kọ́ yẹn nìyẹn ṣùgbọ́n tí wọ́n ń sọ kọ́ yẹn kùnà kàmáàrà àkàrà tó túmọ̀ mí wà fún ọ̀rọ̀ yẹn bí wọ́n ṣe gbé kalẹ̀ yẹn wà wọ ẹlbàáyì owó owó onígbọ́yé torí pé òwò ọ̀gbọ́dọ̀ ẹ̀ yóò jìnnà gàtí ọ létí wà wọ ẹlọ́wọ́ òwò ni wọ́n ti gbàdé lórí ọ̀rọ̀. ló bá lè wọlé sí pé wọ́n fi ń pè àwọn ní amòfin torí pé àwọn ọmọ àbí wọ́n sì ti tó wá rí bẹ́ẹ̀ ọlọ́run pé constitution ìgbésí ayé ẹ̀sìn tiwa náà wọlé wa lọ́wọ́. fa nabi sallallahu alayhi wa sallam kalẹ̀ láàrin twenty three years kó máa fi kó àwọn èèyàn ní àlàyé òfin náà nígbà tó lọ́wọ́ sì ti rí wípé ó ti ṣàlàyé òfin ó ti yé àwọn èèyàn yéké yéké tí èsè nìkan tí èsè yàn méjì tí èsè yàn mẹ́ta tọ́gọ́rọ̀ àwọn èèyàn ti mà nínú àwọn sọ̀hábà anábìjáde láyé ó sì fa àwọn sọ̀hábà yìí lẹ̀ wọ́n jó ìmọ̀ yìí àwọn tàbí ẹ̀yìn náà tó di pẹ̀lú àwọn sọ̀hábà ó fi dórí àwọn tó jẹ́ àwọn àfa àwọn àfa tó wá rí bẹ́ẹ̀ yé ṣe tó wá jẹ́ sí wípé ìwọ tó mọ̀ nípa òfin wọ́n sì máa wá sọ fún ọ pé eléyìí bọ́lọ̀ ti fẹ́ ká ṣe é rè bá nẹ́bí ti fẹ́ ká ṣe é rè tó wà yàrá wípé pàtí bẹ́ẹ̀ni wá sí ti o lè hí gbọ́nà tọ́lọ́ pé ní inú òfin ìyẹn ti báyìí wọ́n wá bèèrè lọ́rẹ̀ pé òfin tó sọ yẹn nínú ẹsẹ̀ wo lọ́wà nínú òfin ọ̀rọ̀ àwọn ẹ̀yà àgbọ̀ kí wọ́n sọ bẹ́ẹ̀ náà ni àwọn àwọn ọ̀tún ní ìtumọ̀ eléyìí tí ìwọ òwe kó lè jẹ. torí ìdí eléyìí nígbà tẹ́lẹ̀ ń bá rí bẹ́ẹ̀ níbi tó jẹ mọ́ ọ̀rọ̀ ayé mi ń bá bi àwòrán nínú èdè fi ń dájú ó sì fi tọ́jú oníkàmẹ́gbẹ́ ní ọ̀rọ̀ ẹ̀sìn ìdí pé yẹn kà lè ṣe bó bá ti wù ú. ìyẹn ní àwọn àlàyé wọ̀nyí tá a ti ń ṣàlàyé fún wa nípa àwọn àkáàrọ̀ lè tá a máa ń ṣe bá a dà sọ̀rọ̀ dà. làkọ̀dá láti àárẹ̀ àhàdí. bàbá ń jẹ́ pé wáyé pé àwọn àdìsí ta kàṣáájú. àṣẹ̀yìn ìfà tí gbogbo ẹ̀jẹ̀ àdìsí. tọ́lá kanlé àwọn tọ́lá kanlé aláàbàṣẹ̀wò ẹ̀yìn láàbì ní àbíà ẹ̀ńpì díẹ̀ múlẹ̀ yìí káṣí àwọn àbíà òkà àṣìṣà sọ̀rọ̀ yìí ọwọ́ àti òfin wa ni báàdà sọ̀rọ̀ wá tẹ̀lé wọn tó kú bá lẹ́yìn bàtà bá ti kí àwọn èèyàn tó jẹ́ ọ̀rọ̀ yẹn ná. wàhálà náà yà sọ̀rọ̀ àlẹ́ yìí màǹkọ́ ọ̀la àmì àti ìtọ́ka náà lórí ohun tí èèyàn máa rí màkọ́lá gbogbo ẹni tó bá sàwọn àbúrò wọ̀nyí mínàlá ájì wọn sàwà nínú àwọn owó ọ̀yà tí ọlọ́wọ́n bá àlejò ọláwọ̀ sàn fún lórí iṣẹ́ tó ṣe yẹn wọ́n sàwà àti tí ó máa jẹ́ ẹ̀sán ẹ̀. fàyàmáàgì sọ fún wa ṣùgbọ́n mẹ́rin àbá mi tó wá lo kẹ́lí máa bàyà báàgì ẹ̀ lọ́wọ́ sọ́lá àwọn àbá mi àwọn ọdún méjì máa wá àjẹ pọ́nà ìyàlẹ́. ìmẹ́rin àbá àti wọn máa lù bẹ́ẹ̀. ìsìmẹ́rin àbá àti wọn sọ pé ní ọ̀rọ̀ yẹn òtún wọn lẹ̀ pé ó sà á kà afẹ́ ká ṣe é ní ìlànà àdísínà sì fi wá. ó máa tó pẹ̀lú ọ̀rọ̀ wa túmọ̀ náà ní pé nínú súnà tó yẹ ká ṣe káwo máa láti máa ṣe é. wàlẹ̀ tí yára bí a ká sì máa mú wá ní gbogbo gbà àlàáfíà pàtẹ́lẹ̀ wá àríyá mú wáyé yóò sì wà lórí agbọ́nrin bí wọ́n sì mú wá fún wa alẹ́dàbí sallallahu alaihi wasallam látọ̀dọ̀ àlẹ́ nípa bá àlẹ́ nípa máa ń ṣe gẹ́lẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káwọn náà máa ṣe òyìnbó gbogbo àlà àkókò máa gbọ́ pé ànábìsọ pé sọ́lù kámá àìfòmù ni ó sọ yìí bí bàálẹ̀ àti kírun ni ẹ máa ń kí. wọ́n àgbà tí a sọ wọ̀nyí tẹ bá dẹ́kun omi ẹ máa rí oríṣiríṣi wọ̀lá ẹ máa rí oríṣiríṣi. ó sọ pé wọ́n á èyí ń sọ ẹ̀kọ́ fún ibi bóyá lẹ́yìn ní àdúrà náà níbi kan òjò àná sí ìyá rẹ̀ fún ibi kan a máa yà mí lẹ́nu níbi tó júlà dé yìí bàtọ́ ara ẹ̀ tó tó máa kí n lọ kó tó máa gbé rédíò sẹ́jọ́ kọ́ máa gbọ́ ní sí. Wọ̀lọ́ yìí wọ́n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yóò ara yín lẹ̀ yóò máa kí n lọ. Ètò ọ̀pọ̀lá àná kí ló ń sí. Pélé ó sì tàná tó ń Nínú ìtọ́jú ọ̀pọ̀lá náà ni wọ́n Nàìjíríà sí. Ìsinmi wáyé kò wúlò ọ̀pọ̀ lára àwọn yunifásitì yóò wà yóò wà yóò wà nàìjíríà kò ní sàǹdàkà ọkọ àlùkò àwọn ọmọ gbèsè ayé rọ àwọn àlà lè sí àti àlè àlè kọba kọba kan orin lánàá sí jẹta kọba kan wọn sọ abáwò kan lè ròyìn kan ní bẹ́ẹ̀ kọba ní jẹjẹ. gan-an lọ́wọ́ adẹ́ntẹ́ máa sọ̀rọ̀ àwọn báwọn gan-an la yẹ dé. àwọn gan-an lè máa ń sẹ́ sẹ́wọ̀n pé lọ́ba nínú jẹ́ ìwọ́n tó bá ti wọ́n ti fi gàyẹ́ sí ilé ẹ̀sìn nígbà tí mo sọ yìí. àwọn ìgbà tó kó káwé nìkan ni wọ́n rárá sásán kan wọ́n sì ni wọ́n kó wọn. no, àti wọn kó náà yìí no, àti wọn kó ọmọ èèyàn ńlá kan wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wọ́n náà wọ́n dákọ̀ títí wọ́n fi dákọ̀ police station báwọn yẹn ti sẹ́lẹ̀ wọ́n lóye àti àti gp wà ní gbogbo yìí wọ́n bẹ̀rẹ̀ ní wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ yàrá ọ̀tún táwọn táwọn sọ. tó tó tó tọ́wá tọ́wá lórí kò fẹ́ dákun sí kò ní kó bẹ̀rẹ̀ sí kò ní kó bẹ̀rẹ̀. ká ní èrò kòkòrò má bẹ̀ balẹ̀ fún wọn ṣe o. ọlọ́run fún ayẹ kó o gbájú má kó o ṣe tiẹ̀ kí gbogbo wa ká yọ ṣe bó ti ní ká ṣe é ká ṣe ní lánàá bá nínú ìgbòho wa ti gbé wa àwọn àbí òṣè tàwa sùn ìṣúwájú ọlọ́run pé ìyá jẹ wa ọlọ́run. tí o fẹ́ mú jáde ní ẹni o ká ṣe bọ́lọ̀ tún ní a ṣe ká ṣe ní lánàá bá nínú ìṣe gangan káwọn àmì ẹ̀sìn wá sí gbogbo àjọ náà ìwé ọmọ òkú ti ní àsìn ọ̀la àsìn ọba àti lágbára wọn o. a sì fẹ́ ẹnu wa o ọlọ́run ìyá ń jẹ wá lórílẹ̀‐èdè yìí o gbogbo àwọn ẹ̀kọ́ wa dùn wá o. kò sí fọ́ọ̀kà wálẹ̀ níjẹta ọmọ akásọ̀rọ̀ nílé wa ẹ̀kọ́ sọ̀rọ̀ náà o àgbà wà á wà kí mo kà ló ní èdè yẹn gẹ́gẹ́ bí pé ní bàtà táyì màmá rẹ lọ bá àwọn ọlọ́jà yìí pé òun lọ lé kó fún òun mọ́tò àbí kó fún òun lè mọ̀ mọ́ ọ̀hún ní à màmá yìí lọ́dà tí wọ́n lọ lé pé àwọn ti sika àwọn ti tàgà lọ́rọ̀ bíi káàkiri mẹ́fà ń gbóòlù wọn ní buwa gbóòlù lọ́wọ́ àwọn ló gara jù bẹ́ẹ̀ náà ìyá bí wá délé ìyá aago mẹ́jọ fi ń lọ lù wọn ọ̀rọ̀ máa ti ó ti kú lọ́jà síyá ọkùnrin ní o káàkiri obìnrin. èmi ti lọ kírun mo bá gbé ìṣáyé náà ní mo pè mí pé wọn ò máa rí lágbájá lé múra ṣé sáàjì kọ́kọ́ kírun yìí náà má kírun kan náà láti mọ ìjọba kan bó lè ṣe pé kàn sọ ilé ìlú mi nígbà bá èyí ò lè yẹ owó orí mi. mo kọ́ làwọn sọ kúkúyé kò sí ìṣekùsè lórí kábílẹ̀bí ọmọ àwọn oníjọ náà dábàá tó wọ̀ rẹ̀ tú mílíọ̀n rà nítorí sáwàdà bẹ́ẹ̀ ìyẹn lẹ́yìn ìgbà tí mo kírun náà kírun mẹ́rin náà yẹ pé nígbà tá ìyá ìyá ti rìn dé ìyá ti tún dára ìtì padà délé lẹ́yìn ìgbà tó dábì kí ṣáà ìyá ti tún dára ìtì padà délé tí a ti sọ fún pé ẹgbàá mi ò ẹgbàá mi ò ìrọ́mà mi ò àwọn táà ti ń bí yìí àwọn ti tó ọmọ bí ọdún ọmọ fourteen years yẹn ti lọ́wọ́ kékeré wò bí fourteen years fifteen years yẹn. tí mo fẹ́ mú jáde ń bẹ̀ yẹn ni pé mo wá ronú ọ̀rọ̀ kan tí àwọn sars sọ fún wa ní àwọn ọdún kan bóyá wọn múra àbí àìsí wọn ṣe. wọ́n wá lẹ́yìn kan lẹ́yìn wọn gbọ́ bẹ́ẹ̀ pé àwọn ọmọ yín kọ́ ní àkókò ẹ̀hún lálẹ́ ìyẹn ní àárọ̀ ọmọ ti lọ díẹ̀ ètò àwọn sáńsì káàkiri ọmọ ti lọ gbọ́ àgbọ̀ káàkiri báwo àbọ̀wálé láago méjì òru inú kọ̀ọ̀kan báyìí lọ́wọ́ àkọsí ẹ̀ka tí ó sùn. ṣùgbọ́n ìyá sọ̀rọ̀ ọmọ rẹ̀ wọ́n láago mẹ́fà aago mẹ́sàn-án alẹ́ òsì ìlú tó ti bẹ̀rẹ̀ sí sunkún káàkiri kó lè dé bí tẹ̀lé ibi àwọn náà tán ní. bá a ti fún wa lọ làwọn padà pàdé ọmọ lójú ọ̀nà ọmọ lówó ọmọ owó máa ń fún un sọ̀rọ̀ ni òun sì wá wa nígbà tó lórí òun bẹ̀sẹ̀ rí ìwà ní láti ó dára ṣe ẹ̀fẹ́ yá ti sùn yá ti sùn kàmí lẹ́yìn ẹ̀kún káwé pẹ̀lú lẹ́yìn ẹ̀kún yá ti sùn yọ́nà nígbà kúkú ramẹ́. òsì bàbà orílẹ̀-èdè wa ló fi ní kò jẹ́ kéèyàn kó gbèsè ayé àlàáfíà kó kéèyàn kó gbèsè ayé fọ̀tọ̀ báyìí tẹ́wọ́ wá ro gbogbo ẹ̀ lọ gbogbo ẹ̀ gbogbo kò á sì ìdàgbà náà bẹ̀rẹ̀ kéèyàn darí sí kéèyàn sí lọ́wọ́ ní ká sì wọ́n kí ló dé lọ. kéèyàn jìyà pàpà ìlú ọ̀wọ́ nàìjíríà kọ́ ọwọ́ nílẹ̀ nàìjíríà yìí kó fi gbogbo gbèsè ayé àìgbádùn àìní ní gbogbo gbèsè ayé kọ́ lọ́dọ̀ tó wá já sí àlọ́ àwọn ọlọ́sọ́ọ̀tì kọ̀sẹ́ni ọ̀sọ́ọ̀tì ọmọ nàìjíríà tó wá tó tó wá lọ jẹ́ àlejò àìjáwó níbi eléyìí àwọn kàtà mẹ́lò lórí eléyìí pé bàbá ti ní pé wọ́n ti ń ṣe é pápá jùlọ wọ́n tó bá ẹsẹ̀ di ọmọ akẹ́kọ̀ọ́ láàyè níta àwọn akẹ́kọ̀ọ́ ẹni wọ́n mú gbogbo àyè àwa ò ní fọ́ọ̀mù kan tá a kọ̀ yẹn bá a ti ń ṣe rárá o níta àwọn náà nìyí pé tó nínú fọ́ọ̀mù wa tá a sọ náà nìyí pé tó o bá ti ń ṣe tó yàtọ̀ tọ́ba tó ń ṣe bóyá kò sí tá níbi ní a ṣe àwa lè ní ọlé ike ń pa àgbà ọ̀rọ̀ wọn ike wa náà bọ́ọ̀lù wa lùbá lọ dáwà sọ fún lùbá lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ńsíṣàn wa aṣọ báyìí kọ́ńsíṣàn àwọn oníkọ́ńsíṣàn gẹ́lẹ́ yìí kọ́ńsíṣàn tọ́nà wọn ń tà náà sọ. àti pẹ̀lú àwọn àbá àti wọn tu lọ́nà tí ó gbà yí wa tí ọ̀ta kó bọ́ọ̀lù ti fi bá lẹ́sẹ̀ tó wá wáyé báyìí inú àwọn àbá àti wọn ṣàlàyé ẹ lọ́nà tó gbà yí wa inú ìlà àwọn ọ̀tá ń bá bọ̀ là ń fún wa yìí wáyé bá a lẹ́bi ṣe ṣe gẹ́lẹ́ wà á nì náà ti yàrá ara sàlá nínú sọ̀lá á sì máa ṣe àwọn ìṣòwò yá mọ̀ fún wa lẹ́yìn ìgbà tàbá sálámà nínú mùbà ṣára tàn ní kété tàbá sálámà láti má tẹ́lẹ̀ mùbà yẹn mùbà ṣára tàn ní kété bàbá sálámà kọ́bla àlùkò máa mílẹ̀ nàgá nílẹ̀ ní sọ̀lẹ́ ìdàgbà sáájú ká tó máa dìde káàkiri níbi àyè tí àtàkì ọ̀. mọ́sálà náà wá jáde lẹ́yìn wípé ṣé ká ká ẹ̀kọ́ mọ́sálà bàtà tí ájà kan sáré pé mọ́ta sáfẹ́ àti àrùjọ yẹn kò gbọdọ̀ ṣe é mọ́ ni àbúkù bàjẹ́ kò lè ṣe é mọ́ iná ọ̀rọ̀ tí àwọn àbá sọ̀rọ̀ rẹ̀ ní ńlá ti sì bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ti wá lọ́dún kòkòrò wípé kí nǹkan kan mi ò tó wáyé ká tó sọ nǹkan mi àkáàrò yẹn ká ṣe láti lè tẹ̀lé yìí e. tí wọ́n kó wáyé yìí. wọ́n lọ sí wa àlàáfẹ́ tẹ̀sí wọ́n láwọn ní oṣù náà tẹ̀lé ra gẹ́gẹ́ bá wọn ṣe fẹ́ wáyé. نذكر الله ثلاثة ولا أقص كلمة أستغفر الله أصل لك أصل لك أستغفر الله أستغفر الله أستغفر الله إلي دارا ولا تدبي ìròrí mi ọ̀sọ̀ mẹ́rin mi pé náà kàtà àti rí kàrí eléyìí sọ èyí tá a ti gbọ́ dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfa. àwọn nínú nínú tí àwọn gbọ́ yé olùkótó ọba sálámà kẹ́kọ̀ọ́ ẹ̀ jáde lẹ́nu rẹ̀ ní alhamdulillah alhamdulillah alhamdulillah. àwọn nítorí kẹ́ni wọ́n nítorí wípé ọ̀gọ̀rọ̀ nù àwọn èèyàn míì lóhùn káwọn alihamdulilayi gbogbo tó lọ ní kẹrọ náà sùn ẹ dàgbé sẹ́yìn òde tó ń mú àwọn sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ kẹ́ kó bẹ́ẹ̀ wọlé lóòótọ́ ṣùgbọ́n kò lè wọlé kò lè dékẹ́ni kò lè wọlé lọ́tọ̀ ọ̀rọ̀ ni wọ́n sọ ó sì rí bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn dábì làákà yìí kalẹ̀ ìyẹn ló bá làbá wà ní ìdìbò ìgbé ara tí wàá yẹ pé ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn dábà forí lòlù kọ̀ wáyé pé bàtà bá bẹ́ẹ̀ nu jáwọ́ bù pé bàtà kúfì bàtà tá a máa ń pẹ̀lú awọ tẹ́lẹ̀ pé ìdájọ́ tá a sábà máa ń lò fún ẹ̀ ní ìdájọ́ sọ́ọ̀sì àbá sọ pé tá a ti ń tẹ̀lẹ̀ lọ́yẹ̀ ká máa ń kìí sókè kí wọn ọ̀dọ̀ ṣùgbọ́n àti tá a ń tẹ̀lẹ̀ á fi lè àlẹ́ òkè tí ó dọ̀tí ẹ̀ náà wọ́n dọ̀ ẹ jẹ́ ká ṣọ́ra pàápàá jùlọ àwọn àlejò à ń tó ọtá díẹ̀ sí níbi ẹ̀yìn máa lò là ápín alàyè tìlà. gẹ́gẹ́ wọ́n fi ẹsẹ̀ pé ní dáàlì ìsìláàmù ìlà ẹ̀yìn máa lò là ápín bí ìsìláàmù ti wá sí ká lò là áká yìí wá bẹ́ẹ̀ náà ló sì ṣe kéde o ló pè wá sí ibi pé al-i'mal ala hudud lílò tá a máa lò ó gbọ́dọ̀ ní gbèdéke ó ní bá ń dìbò ti àlejò àlejò àtàyè wa mọ́. tó pé bí ìtúlà ká ilẹ̀ wípé kọ́ máa ṣiṣẹ́ àbí ká máa bí gbé tọ́jà máa lára yọ̀ọ̀rọ̀ ẹ̀sìn níbi làákàyè lílò náà lọ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nítorí lẹ́yìn wọn à ní ìpìlẹ̀ wá ẹ̀yìn rẹ̀ làákà ìnáwó fi dà òun lọ́ba ló yẹ tàà sọ́ọ̀sì. Bẹ̀rẹ̀ à á pàrọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn náà lọ́bẹ̀ sí lọ́wọ́. Bẹ́ẹ̀ ti lọ́mọ lẹ́sìn ní tòótọ́ ẹ̀ máa lọ́bẹ̀ ẹgbẹ́ mi tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti lọ́mọ kíláàsì ló wù. Wọ́n kí wá dìde náà ni wọ́n sọ. Ibi tẹ́ ẹ fi ti lẹ́sìn lọ́mọ kíláàsì náà lẹ́ẹ̀bà. Ẹ̀ẹ́dùn tẹ́ ẹ̀ẹ́dùn bá bẹ́ẹ̀ gbà ẹ̀ẹ́dùn tẹ́ wọ́n. Ìbílẹ̀ òkè wa lọ́mọ kíláàsì ìbẹ̀rù náà ṣe láàyè súnmọ́ ǹjẹ́ wàá dúgbò bẹ́ẹ̀ wọ́n á tó ha nàlá àwọn ìdúgbò tí ó sọ àwọn ọmọlẹ̀ ẹni wọn àti ó yẹ wọn láti kọ́ ló dúgbò bọ́lọ̀ táwọn kò pọ̀ ní ilé ìgbà sùkú wa. pàtẹ́kùn mọ̀nàkù lẹ́yìn náà á tún wọn sọ pé ẹni pé kẹ́mà tí wọ́n lò etí ń àtẹ̀tí ìnìyẹn ẹni pé nínú àkídà kó bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ nínú ìgbà tí wọ́n ń ṣàlàyé àwọn nǹkan tí ó jẹ́ ṣíkù téèyàn gbọ́dọ̀ máa ṣe nínú ṣíkù àṣíkù àlìkàwé tó yẹ pé náà ọ̀rọ̀ sísọ èèyàn sì máa ṣe ọkọ̀ ìrọ̀lọ́ ọ̀pọ̀ Aha mapokirwa okusoma ite nígbà tí ọwọ́ àná mọ́tò. ọlá dẹ́fà àtọ́lọ́run ni mọ́tò yóò wá lásìkò lónìí. ẹ pé kẹ́lìmọ̀ ìwọ ló lóye wá ò méjì lágbáwá. ọwọ́ lè wo kí ni ìtumọ̀ wá ò nínú èdè lárúbáwá náà tó ṣe lóye. báyìí pé wá ò yòófì ìdùnmọ̀ rẹ yòófì ìdòlìjàmọ̀ ó yòófì ìdòlìjàmọ̀ á. والاشتراك والترتيب يفيد الترتيب والاشتراك والجمع àdúgbò òye ó sọ lóòótọ́ yìí pé nǹkan yẹn ń tẹ̀lé rárá ṣùgbọ́n ìdájọ́ wọn wọ́n jọ ṣe nǹkan yẹn papọ̀ náà ni àti ti ọlọ́run àti dẹ́bà àti sọ yìí pé bí ọba sọlá dẹ́rẹ́bà ni mọ́tò wọn bá dànù sí dẹ́rẹ́bà ni mọ́tò dànù àmì dẹ́rẹ́bà tó lè pé jíjí ẹ lọ. nǹkan kékeré báyìí nǹkan kékeré báyìí lọ́sẹ̀lẹ̀ dẹ́rẹ́bà ó lose control. kweli ndani na ndani ni kweli bwana wewe mwa kwa hapo yeye ni bwana kwa hapo tunajua kuna alama mtu lete sinawai kama watu wa mtu hana taifa ni watu mbaya lete sinawai mjaji mbaya ebina ba ni mo sari mo dudu da ogere ko jama to tutu mo tẹ̀wọ̀ kọ́nà mo tẹ̀wọ̀ kọ́nà báyìí mo pàdé mọ́tò níṣẹ́ ìdẹ̀ ọ̀pọ̀ mọ́tò báyìí ọ̀dọ́ ìgbà mo ti dúró ọ̀dọ́ ìgbà mo náà mo sáwà búkìtì nínú nínú iṣẹ́ àyè mo ti wọ pé mo pẹ̀ ti parẹ́ òpó náà wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ibi gbàgbà dáàbò báyìí lẹ́gbẹ̀ẹ́ mọ̀kànlá wà lẹ́gbẹ̀ẹ́ gbàtí kàdà yá dé ọ̀dọ́ àti ọ̀dà fún wa lórí búkìtì náà yìí tí mo bá wà lọ kẹ́lẹ́ bá yà pé yàrá sáyé kí mo wà tí mo wà tí o sọ kọlọ lórí mi tí mo tó lò fún wẹ́ẹ́sì náà. ọ̀gá àkọ́nà ọ̀gá bá bá wa wà àtẹ́mìnà wa bọ̀ láká yẹn wà kọ́ gbà parẹ́ torí kọ́ mọ́tò dà. èmi náà á kọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá padà dé ibi tí lọ. ìtumọ̀ bá mú jáde bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ táwọn àbá sọ wípé ní káwọn fi ọlọ́run ọba àtẹnìkan kẹgbẹ́ ní iṣẹ́ tọ́lọ̀ máa ṣe ọlọ́run ní ìlànà níbi àbúrò kẹ́lìmọ̀ ọ̀fúnmà òun mú ìbádàtú tẹ̀síìpù wà ní ìwé nígbà tó lọ́n ṣe ọ wá lu àwọn ènìyàn gẹ́gẹ́ bí kéde o ó lu àwọn ènìyàn gẹ́gẹ́ bí sábà. ìtumọ̀ rẹ̀ ni pé àwọn àtọ́ wọ̀nyí sísẹ̀ntẹ̀lé òun ni pẹ̀lú ẹ̀sìn bíi abúlé abúlé sàlàyé léyìn láti fi sàǹfààní pẹ̀lú àwọn báàbù léyìn lẹ́yìn àwọn àfikẹ́ ni wọn lọ́mọ àǹtà sàlám wà mí nǹkan sàlám tabarakta ya dhal jalali wal ikram mo ti kíyè sáwọn àfikẹ́ mi yíyọ ní ìlú tàbí fi àwọn sákìyèsí ẹ̀ táwọn yẹn mú sí ó máa ń wí láti kẹ́tì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ọlọ́run ti ní kẹ́ni kó kó sákìyèsí bẹ́ẹ̀ ní kẹ́mi ló fura sí i tọ́wádà ọ̀sán láti mí fúra o nítorí ọ̀pọ̀ ọ̀hún ní kó náà kọ́dà àwọn olè má kíyèsí torí pé pàtó bá ń ṣe ní àdáàrú jàmáyé ìwọ́lé má kíyèsí. àwọn àdìkìrì jàmáyé táwọn máa ń ṣe bẹ́ẹ̀ ìwọ́lé má kíyèsí. torí pé pàtó kó ṣe ti ẹni ala lè jìrà yìí torí pé òun náà lọ lẹ́sẹ̀ lẹ̀ kíkà sí wàlúù ṣe tiẹ̀ kìtìpẹ́ máa ṣe ní jàmáyé ọ̀nà tó lè fi wá ní wípé báyà àwọn kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tẹ́nìkan fi táwọn yòókù náà ń gbà lẹ́nu wọn táwọn yòókù lè mọ̀. wọ́n á máa ṣe àdáhùn yìí pé aláma sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ àlẹ́ ìta. wọ́n ní wọ́n náà bá ti rí wọ́n máa ń bẹ̀ fún wọ́n àlẹ́ ìta. yàtọ̀ jẹ́rẹ́ àdìwálé ìkìlá. ẹ̀ wọ́n láti sọ fún alẹ́ náà pé àdínú àwọn amòdìn wà amòdìn ìbàdà amòdìn òkun bì ó ti ní ní wọn ní ká ṣe ń bẹ̀ pípẹ́ tá a fẹ́ fi sìn ó ti ní ìdàkọ́ fẹ́ ká fi sìn wọn. torí ìdílé yìí ọ̀rọ̀ ẹ̀sìn ìdílé نقول لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الأمر وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد مواصلة يا الله níbi يا ọmọ àdúrà yìí wọ́n ní pé ayé منك بناء أو لا ينفع منك غناء الغني أي الله kọjá kókó wọn tó wà nǹkan mìíràn lọ́rọ̀ lọ́rọ̀ kò sí o kò sóńtọ̀ tó lè ṣe bẹ́ẹ̀ gbogbo tẹ́lẹ̀ bá ní láyé ní bùkátà sọ́dọ̀ Ọlọ́run nai. ni èyí ó lè rọrọ̀ pọ̀ lọ́dọ̀ Ọlọ́run náà ilẹ̀ gbogbo aláàlá náà ní bùkátà sọ́dọ̀ Ọlọ́run. لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء أبدا لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون ألف لي أفر أجلي في كوبا جمع دا دا نجو قلوبا ميا تلقى سابا ما كانجو إليه تلقى سابا سمنا لتاكا كاما هي لا يليه تسبح الله ثلاثة وثلاثين هذا كلمة سبحان الله لذا 33 مثل اليومين نحمده نحمده ثلاثة وثلاثين آخر كلمة الحمد لله لذا 33 بقى ونكبره ثلاثة وثلاثين آخر كلمة الله أكبر لذا 33 ونقول تماما 100 báyìí nípa rẹ̀ tí wọ́n ti pé ọgọ́rùn pé la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir. àwọn àtàkà máa ń ṣe òun nílé ìgbẹ́ tó tẹ̀lé àwọn. wọn ni wọn bá lọ sọlá àtọlẹ mọgbìn wọn sọlá àtọlẹ fẹsẹ wọn tó ayẹyẹ ìrùn àṣùbà àbáni àbí ìrùn mọgbìn. نأتي بالتعليلات العشر آخر كلمة gbólóhùn la ilaha illallah wọn la tún lè sèyí àtúnṣe yẹn nígbà mẹ́wàá. bákan náà wà lóko rabbi ajirni minan nar sab'a marrat eléyìí ọ̀pọ̀lọpọ̀ mọ́sáàsì mi wọ́n á máa ṣe é. رب كلمة على أم أجرني من النار وأنا رب على أم أجرنا من النار على أم أجرنا من النار ṣùgbọ́n ọ̀nà tí wọ́n tún máa ń gbà ṣe ó tún yàtọ̀ sí ìsìlámù nígbà ṣe ó kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n mọ́sálásí míì jàmá náà ni wọ́n máa ṣe rẹ̀ ṣùgbọ́n àtàwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ ti àwọn wọ̀nyí á kọ̀ rẹ̀ tẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ ni kódà nígbà tó bá fẹ́ kọ̀ rẹ jẹ wọ́n gbogbo ara rẹ ó lọ ó mà dáadáa ó sì mà wọn àtúmọ̀ rẹ dáadáa ó sì yẹ kó yé wọn pé tí wọ́n ń ṣe nǹkan tó dáa ni bẹ́ẹ̀ náà wọ́n pàtàkì ẹ̀sùn náà bẹ́ẹ̀ ọba ti ṣe nǹkan bọ́lá ní ká ṣe ó lè tó padà nídìí sí pé èyí ò ṣe nǹkan yẹn àbí kó tún nídìí sí ẹsẹ̀ fún ẹni òun rẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn fásitì mi wọ́n máa ń ṣe lóòótọ́ ṣùgbọ́n wọ́n máa ń ṣe níjà máa yẹ tí wọ́n ti sọ lórí omi gan tí wọ́n máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ wa. suratul nas pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àti àsìkò wa bìtá àtúntò náà nílé ni abẹ́rẹ́ bàtà lánàá àánú ẹ̀ níta tó fi mú bẹ́ẹ̀ lé ní iná kọ́lọ́run kó lù láti tún fi ṣàyẹ̀ kọ̀ọ̀kan wá ṣe àtàwátá wí àtàwátá gbọ́ kí ọlọ́run kó sì fún wa ní ẹ̀san rẹ̀ níjọ́ gbé dàrí kìyàmù bẹ̀rẹ̀ àbẹ̀tẹ̀ kẹyà alhamdulilayi wa sallallahu alayhi wa sallam muhammad. وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته